ticket ah one ticket is a star ticket Then star ticket gangan ni all do star yẹn so so so so <laughs> on point à ń What you only talk about so come fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní new song new cha-cha video tó ṣẹ̀ṣẹ̀ jáde mo fẹ́ jù sí yín tó pẹ́ dẹ́gbẹ́ club by wọ́n máa ṣá sí ni kíkọ́ lórúkọ orin yẹn cha-cha náà ni c-h-a c-h-a tágán ló ní orin àrísọ́ọ̀sì bẹ́ẹ̀ ni so colourful àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ gan wọ́n kí wọ́n dùn wọ́n yóò ẹ ká lọ gbọ́ orin tó ẹ̀ṣẹ̀ ń bì jáde láti ọwọ́ Harrison Chacha. àwọn ni my neighbor hey how are you doing are you feeling okay bẹ́ẹ̀ good morning rhythm lọ́pọ̀ sunkàn láti ọwọ́ SARS on the beat SARS ó mọ ara ẹ̀ tí má ti sọ SARS <laughs> SARS gan kò ní sùn SARS SARS you know yourself you know yourself ẹ ká tẹ̀síwájú pẹ̀lú orin sars good morning my neighbor how are you doing are you feeling okay ó ni ní wípé bó o ní iṣẹ́ wà pa ṣe ń gbádùn ara yín good morning rhythm ni orúkọ orin ẹ̀ láti ọwọ́ sars on the beat ẹ bá gbé sars on the beat ẹ ti máa mọ̀ pé sars òun ló ṣe orin níní ọlá lónírúurú wọn pe regede gan ni and then nínú fídíò yẹn mo máa rí oríṣiríṣi ijó yìí you know i feeling okay i feel you know nǹkan tó dùn jù nínú orin yẹn ni àti wípé nínú club ọ máa rock ẹ back to back to back ẹ kọ́ lọ gbọ́ orin ìtàpá padà yẹn máa mọ̀ pé kí ni ah orin yẹn ó ṣe kí ni ó wà very very long time.